الحمد لله الحميد الغفار الناصر قضاؤه بما يجري من الأقدار يدني ويبعد ويشقي ويطعم وربك يخلق ما يشاء ويختار أحمده سبحانه وأشكره على جزيل إنعامه وعطائه المجرام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يكبر النهار على الليل ويكبر الليل على النهار وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والمصطفى المختار صلى الله عليه وبارك عليه وعلى آله الأبرار وأصحابه الأخيار من المهاجرين والأنصار والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وأوصيكم أيها الناس ونفسي بتقوى الله عز وجل واتقوا الله رحمكم الله وارغبوا فيما عنده ولا تغرنكم الحياة الدنيا فطالبها مسدود والمتعلق بها متعب مجهول ومتعب مجهول والزاهد فيها محمود واستعيذ بالله من هوى مطاع وعمر مباع ورحم الله عبدا أعطي قوة وعمل بها في طاعة الله أو قصر بها به ضعف فكفى عن محارم الله أيها المسلمون للمسلم في كل ساعة من عمره وظيفة لربه عليه أن يقوم به حسب الاستطاعة وعلى قدر الطاقة يقول الله سبحانه وتعالى فاتقوا الله ما استطعتم سورة التغابن ويقول جل من قائل لا يكلف الله نفسا إلا وسعها سورة البقرة إنما وظائف وإنها وظائف ومطلوبات تستغرق الحياة كلها يقول الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين سورة الحجر وقال سبحانه قل إن صلاتي ونصفي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له سورة الأنعام أيها المسلمون الأعمال الصالحات منزلتها في الدين عظيمة ومرتبتها في الإسلام عالية وهي قرين الإيمان في كتاب الله وأثره وثمرته وجزاؤه يقول جل من قائل ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما سورة الله وقال جل من من قائل إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا سورة الكهف وقال جل سبحانه من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون سورة النحل وكتاب الله العظيم وسنة محمد صلى الله عليه وسلم قد قضى في بيان حقيقة ذلك وقت طلباته ونثره وثماره وسعة دائرته وعلامة صحته وأسباب قبوله أيها الإخوة إن الإيمان بالله ومعرفته ومعرفته وتوحيده ومعرفة الحق وإخلاص العمل ولزوم السنة وأكل الحلال والمداومة والقصد والتوسط والطباع وإجماع السيئة الحسنة والتوبة والاستغفار والبكاء على الخطيئة كل أولئك علام ومنارات وضوابط ومتطلبات لتحقيق العمل الصالح فمن عرف الله ولم يعرف الحق لم ينتفع ومن عرف الحق ولم يعرف الله لم ينتفع ومن عرف الله وعرف الحق ولم يخلص العمل لم ينتفع ومن عرف الله وعرف الحق وأخلص العمل ولم يكن على السنة لم ينتفع وإن تم له ذلك ولم يأكل ولم يأكل الحلال ويجتنب الحرام وأكف على الذنوب لم ينتفع شروط العمل الصالح أولا يا عباد الله هو ألا يرجو الإنسان بعمله إلا وجه الله سبحانه وتعالى لأن الإنسان إذا عمل عملا ورجا فيه غير الله سبحانه وتعالى أو أشرك مع الله سبحانه وتعالى فيه لم يكن ذلك الأمل مقبولا عباد الله لا يرجو القبول إلا مؤمن بربه وبآياته عادل مخلص وجه وجه مشرك يستذكر عبادته ويستغل طاعاته مدرك لجلال الله سبحانه وتعالى وعظمته وعلمه وإحاطته رقيب له في شعائره ومشاعره ثانيا قلوبه من الشرك أيها المسلمون العمل الصالح لابد أن يكون سليما من الشرك كبيره وصغيره دقيقه وجليله خفيه وجليه يقول الله سبحانه وتعالى ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وفي الحديث الصحيح يقول الله جل وعلا يقول الله جل وعلا في الحديث الصحيح أعني الحديث القدسي أنا أغنى الشرك عن الشركاء من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه ثانيا المتابعة للنبي صلى الله عليه وعلى آله وسلم ولا بد في العمل الصالح أن يكون سليما من البدع ومحدثات الأمور يقول عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد وفي رواية من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ويقول وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة ولا بد من لزوم متابعة المصطفى محمد صلى الله عليه وعلى آله وسلم فلا يعبد الله إلا بما شرع رسول الله صلى الله عليه وسلم وبالتنزيل العزيز يقول الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال جل من قائل وليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم سورة النور بالمتابعة يتحصن المسلم إلى البدع كلها فخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها ọ̀pẹ̀lẹ̀kún Allah subhanahu wa ta'ala ọba onídùúró ọba tí ìjà oníjì gbogbo ẹ̀dá tó dá ọba tó fi gbé gbogbo tó pàkàlẹ̀ lórí gbogbo àwọn ẹrú rẹ̀ sí kàkà bí òye tẹ nínú kádàrú tí ọlọ́wọ́n bá ti kọ́ka rẹ̀ ọlọ́wọ́n bá máa mẹ́ni tó kù súnmọ́ yóò sì ta kékeré lómi ìsọdọ̀ ara rẹ̀ ọlọ́wọ́n á máa sọ pé tẹ́lómi olórí ikú yóò tún tẹ́ lómi olórí ilé ẹlẹ́dàá wa ọba tí ń jẹ́dá bó ti wù ni ó sì tẹ̀sà nínú àwọn ẹ̀dá rẹ̀ tí kò bá fẹ́ òyìn ọlọ́wọ́n bá mo fi fi ọpẹ́ fún ọlọ́wọ́n bá náà lórí àwọn orí rẹ̀ ìlera rẹ̀ tó pọ̀ tó òjẹ́ni kíkú ti ẹni kí ìjọ òtítọ́ sílé òtítọ́ lòdòdò àgbẹ̀mọ́ subhanahu wa ta'ala ọ̀kan tuntun ni ọlọ́run ọba náà kò sí orogún fún kò sí àbúrò ọba yìí náà ní fi òru pààrọ̀ ọ̀sán kọ̀ọ̀sán pààrọ̀ òru ọba ọba ọlọ́pàá wa kí ànábì dáadáa bá wa kí àwọn aráàlú rẹ̀ tí wọ́n jẹ́ nílé gbogbo àwọn sáábì rẹ̀ náà tí wọ́n jẹ́ ẹni ẹ̀ta láwọn tí wọ́n ṣe níjẹ́bá láti ìlú mọ́tí àwa sí ìlú Madina àtàwọn tí wọ́n rẹ̀ ti ṣe tí wọ́n jẹ́ àwọn àǹsọ́ọ̀ tí wọ́n jẹ́ ọmọ Madina ọlọ́pàá wa kẹ́ gbogbo wọn kó bákan náà gbogbo ẹni tó tún tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí tó fi lọ́jọ́ ẹ̀sán jẹ́ ọlọ́run ẹ̀páyọ̀ ọlọ́wọ́n ọba gbogbo yìí ẹ̀jẹ̀ kọ́lẹ́ kálukú akápáyọ̀ ọlọ́wọ́n kábíjẹ̀rù ọlọ́wọ́n ọba bákan náà káàsì máa kàǹtì bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n káàsì máa jẹ́ kí ayé yìí gbogbo tàjẹ́ bá wa kó nídìí sọ́lọ́wọ́n ọba ìdíkẹ́ ọlápá wá láti ẹgbẹ́ káàsì gbogbo ẹni tí ń wáyé tó dojú payé tí ò mójú bẹ́ẹ̀ sí ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọláyìn tó ti wá lóde fún ni bẹ́ẹ̀ni tó torí pé tọ́lọ̀ ọba ìdíje ọlọ́ba ní kò ní rí láyé gbogbo wàhálà ti ń ṣe láyé òwe kó ní gbogbo nǹkan yẹn ẹni tọ́lọ̀ ọba ìdíje ọlọ́ba ti lówó ọkùnrin kan láyé ìdojúkọ ẹ̀sìn ọlọ́run àti ìdojúkọ títẹ̀lé tọ́lọ̀ ọba dojúkọ kò lè ní kankan kò ní tọ́lọ̀ ọba parí ti kalẹ̀ fún wa bẹ́ẹ̀ bákan náà ní gbogbo wa káfí máa wọ ọlọ́run ọba ní olùsọ kó o ní ní ìfẹ́ ló táwọn èèyàn tẹ̀lé ipe kọ́lọ́ máa ń ṣe ìfẹ́ ní wa orí tí wọ́n ta téèyàn fi wá wà lóde kù téèyàn máa wá ìsọ lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹsẹ ọlá kò ní irú ọjọ́ orí ibú bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ìlẹsẹ ọlá yọ ọmọ abẹ ẹrú kan ẹrú tó ti gbé ọlọ́run ọba ìlẹsẹ ọlá fún ní agbára ọwọ́ àtúnṣe pẹ̀lú tọlọ́run ọba fún nínú agbára yẹn níbi títẹ̀lé tọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà ó ti wà jẹ tó ti kọ kára ló ọkọ ọdún kò ní gbogbo tọlọ́run ọba ìlẹsẹ ọlá kọ níbi gbogbo àsìkò rẹ̀ nínú ọjọ́ orí rẹ̀ àwọn sẹ́kọ̀ kan tá a máa ṣe fún ọlẹ́dàá wa tọ́lá wọn bá ti pa wá láti ẹ̀fẹ́ ká ṣe tá a máa àwọn ẹsẹ́ yìí níbi ọlọ́wọ́n bá bá ti fún alágbára tó àti bá bá ti fún wa ní agbára máa bẹ́ẹ̀ sì ni bí agbára wa ti tó bó ṣe báyìí òun náà láti máa fi ṣe gbogbo àwọn sẹ́wọ̀n yẹn nítorí pé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ sọ fún àdébí sọlá rẹ̀ sọ́nà tó sọ́nà tó tàn bọ́ọ̀bù ayẹlẹ́ ẹ̀fẹ̀rẹ̀ ìdílé ogun ọlọ́wọ́n bá ní ẹgbáyọ̀ ọlọ́run bí agbára yín bá ti máa. bákan náà ọlọ́run bá tún sọ fún àlejò sọ́nà tó sọ́nà tó ìbá kọ́rọ̀ ní àyà tó etí ọlọ́tí ọlá rẹ̀ gàdú lọ. ó ti sọ pé òun ọlọ́run ọba òun ọlá alábọ́ọ̀rùn pé ẹ̀mí kan lọ́rùn ní sẹ́mi ọ̀lágbára bí kò sí pé sẹ́mi lágbára lòun ṣe ní alábọ́ọ̀rùn fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan. àwọn tẹ́wọ̀n ìgbogbo àti ajẹ́kọ̀ọ́kùnrin mi àwọn tẹ́kànnì tí òfin ẹ̀sìn ọlọ́run ọba ti béèrè lọ́wọ́ wa tó ti pé tá a bá mójútó dáadáa gbogbo ìgbésí ayé wa pátá òun láti kún kẹ́kẹ́ pẹ̀lú máa tẹ̀lé tọ́lọ́run nínú gbogbo àwọn ẹsẹ̀ náà a sì gbọdọ̀ máa sin ọlọ́run ọba náà bẹ́ẹ̀ náà ní títí láti kó lórílẹ̀ ayé pẹ̀lú gbogbo àwọn ẹsẹ̀ rere tọ́lọ́run ọba ìrìn tọ́lá ní káfí nítorí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sọ fún àdéhùn sọ́lá ní ìgbẹ̀yẹ sọ́lọ́tò àlẹ́yẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sọ pé ìlú àdéhùn sọ́lá máa fi ẹlẹ́dàá rẹ̀ títí ṣe ti jẹ́ àmọ̀dájú ti ṣe kú tí ó fi wá dé bá ẹnì kọ̀ọ̀kan yín pàápàá jùlọ tó fi wá dé bá wọn náà máa fi lọ́ọ̀ àjẹpẹ́ àfikún ní bẹ́ẹ̀ náà ni gbogbo ìjọsìn àtẹkù ni àti tá a bá lágbára lọ́nà òkun wa ní òye tàbí agbára láti dé ìgbà ẹ̀rẹ̀tẹ̀ rẹ̀ kó lọ́rùn wa. bákan náà ọlọ́run bá tó sọ fún àdéhùn sọ́lá nínú suratul An'am àyà one sixty two sí one sixty three ọlọ́run ní ìrìn àti sọ́lá máa sọ igbe dáadájú irun mi ọlọ́run ọba ìlú fiọ́lá ọ̀n sọ fún wa nípa rẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn ọ̀rọ̀ tí màá yí sẹ́dá ó àti gbogbo ìjọ tèmi lábẹ́rẹ̀ ẹran mi tí mò ń pa àti gbogbo ìjọ tèmi tí lẹ́lẹ̀ gbogbo ìtẹ̀mí ayé mi pátá tí máa lò àti ní ìdèkú àti ikú mi gbogbo ẹ̀ sẹ́ni tó ní tójú Allah subhanahu wa ta'ala lọ ọba tó dá gbogbo àgbáńlá ayé òǹlọ́dàgbà ilé ayé àwọn èèyàn àgbáyé àwọn ẹranko òǹlọ́dà wọn àgbáyé àwọn màláíkà àgbáyé àwọn àlùjànnú òǹlọ́dà wọn àgbáyé àwọn ẹranko olóòdò òǹlọ́dà wọn àgbáyé àwọn ẹyẹ àgbáyé kòkòrò ọlọ́wọ́n ọba lọ́dà gbogbo àgbáńlá yìí pátá gbogbo ńtọ́ yàtọ̀ sí ọlọ́run òun náà là ń pè ní àgbáyé ọlọ́run ló dá gbogbo rẹ̀ ọba yìí òun náà ni mo fi gbogbo ìgbésí ayé mi àtikú mi àtifẹ́ràn mi àtijọ́ ti rún mi gbogbo ẹ̀ mo fi rẹ̀ fọlọ́run ọba kò sí orogún kan tí mo pẹ̀lú ọlọ́run ọba náà torí fọlọ́run ọba olórogún kò lẹ́gbẹ̀rẹ́ àpò láti gbé nínú gbogbo ẹ̀dá sí ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ na filẹ̀ fún Allah subhanahu wa ta'ala ti fẹ́ràn ọlọ́wọ́ bá ti pa láti ẹgbẹ́ nìyẹn láti mọ̀ yí pé àwùkọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àti ajẹ́ mùsùlùmí dáadáa ní gbogbo àwọn ẹgbẹ́ olóore ipò o ni bẹ́ẹ̀ sì ni iṣẹ́ olóore lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá fi ń kẹ́jọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àyà nínú tíra ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá fi ń kẹ́jẹ́ ìgbàgbọ́ àti orípa rẹ̀ àti àwọn èso rẹ̀ àti àwọn ẹ̀sán ti gbẹ̀kù ní àwọn sówárò oríṣiríṣi òun láti rí sórọ́tù láàfin tó àyàfà wọn tí wọ́n nígbàgbọ́ ọlọ́run Afọ ìgbàgbọ́ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni gbẹ́ni tó lọ wá ìmọ̀ sí ẹ̀sìn rẹ̀ ọmọ àwọn àìmìlú sọ̀rọ̀ ha tó kó wá sí iṣẹ́ pẹ̀lú ìmọ̀ wá níbi rẹ̀ yẹn. ìgbàgbọ́ àti iṣẹ́ olóore méjèèjì kí ni wọ́n jọ ń lọ papọ̀ ọlọ́run ọba ìlú kíọ́lá tí wọ́n fẹ́ bí ara wọn lẹ́yìn nínú kíra rẹ̀. gẹ́gẹ́ bí tọ́ba wa lọ ṣiṣẹ́ rere ẹni yòówù tọ́ba ṣiṣẹ́ rere ọlọ́wọ́n bá ní olùgbàgbọ́ òdodo nírú ẹni bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ rere tọ́ba ti tara bẹ́ẹ̀ tọ́ba di olùgbàgbọ́ òdodo ẹni tọ́ba ṣiṣẹ́ rere tọ́jú olùgbàgbọ́ òdodo irú ẹni bẹ́ẹ̀ kò ní máa fáyà bùsí sí kankan tí ó sọnù tí ó nù nínú gbogbo sẹ́rù ẹni bẹ́ẹ̀ bákan náà ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ó tún sálàyé fún wa nínú sọ́dọ̀tò oh ìjáhà bákan náà tí wọ́n tún ti àwọn iṣẹ́ rere yọ́ máa fẹ́ fún wọn àlìjánà àwọn àlìjánà fìdáwò ni wọ́n máa sọ̀ kalẹ̀ sí ní ọjà àyè wọn tí wọ́n ti sí níjọba ìdè kọ́lọ̀ kó sẹ́ni kò déṣe ní àtẹnukọ̀ kan wa ìdí ìfàṣẹ́dá sí yá àlìjánà kọ́lọ̀ ọba kó sẹ́rọ̀ fún ní àtẹnukọ̀ kan wa ẹni yóò sọ bá ti tẹ́ olóore lọ́kùnrin lóbìnrin gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó ti sọ

múrídí àníwọ́n àwọn tí wọ́n lọ musamman iman anil amal wọ́n lọ iṣẹ́ lára akọrùlẹ̀ amala musamman iman wọ́n lọ iṣẹ́ lára kó níbi sáà pé ìgbàgbọ́ pẹ́sọ́ ọba kúkú ẹ̀ṣẹ́rọ̀ la ilaha illallah wahdahu la sharika lahu wà á ṣáájú ọ̀nà Muhammad abdulhu rasulu ọba àwọn ti rùn lọ́dọ̀ kò yíya ìgbàgbọ́ rẹ̀ ti kékeré lọ́wọ́ ìgbàgbọ́ tìbírí bẹ́ẹ̀ ló ti fẹ́ rí lọ́dọ̀ ọ̀dùn wọn ṣùgbọ́n nínú àkéjàtò àti sunna wal jamaa àìlọ iṣẹ́ lára kò nínú sí jẹ́ ìgbàgbọ́ nítorí pé tọ́wá iṣẹ́ tí kò tọ́ lódodo ni wọ́n bá nígbàgbọ́ sí ọlọ́ gbogbo ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn dá lé lórí nítorí wàá mú lò wá sí ìṣẹ̀lẹ̀ torí kọ́lọ́ ọba ìdíjọ́ lá kò sí sọ̀rọ̀ gbàgbọ́ wọ́n sọ̀rọ̀ àwọn iṣẹ́ olóore ọjọ́wọ́ wa gbogbo àtúnṣe pé àwọn iṣẹ́ olóore tọ́lọ̀ pa wá láti ẹ̀ka sí ìlú kálukú sí lọ lára tàbí sílẹ̀ yọ̀rọ̀ wípé ajẹ́rìí pé kò sẹ́ni tó ti tọ́sí lólu àti ọlọ́run sánà owó ọ̀tá aláyẹn ajẹ́ pé kò wúlò fún ẹni bẹ́ẹ̀ ní òbí ṣayé ajẹ́ pé tọ́ka jẹ́rìí pé òun jẹ́rìí kọ́nà lọ́dá sánmà lọ́dá gbogbo kan torí tó bá gbà pé kò sẹ́ni tí ìjọ tọ́sí kò sẹ́ni tí ìjọsìn ìjọsìn gbólóhùn ìjọsìn ló wí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́sí ló ti tọ́ lólu àti ọlọ́run yọ wà sí ìjọsìn yẹn fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àìsí wọ́n tọ́ka lórí wípé ẹgbẹ́ ìlú olùgbàgbọ́ òdòdó rárá gbogbo àti ajẹ́ mùsùlùmí Islam wa tá à ń ṣe ìṣe lórí ara lásán ìsìláàmù wa tá à ń ṣe nígbàgbọ́ kan láì ní fi tẹ́ láì ní fi tẹ̀lé ìgbàgbọ́ tó ti bá a ní tọ́ba jẹ́ pé ìgbàgbọ́ wa bá jẹ́ òtítọ́ òdodo ni gbogbo ìtọ́nà ọba pa wá láti nínú tíra rẹ̀ tá a nígbàgbọ́ sí òun á ti kí ni o á máa mú lò tíra ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ àti súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ pátápátá ló ti kún kẹ́kẹ́ fún tá ní ìjẹ́ olóore àti àwọn ìṣẹ̀dá àdàtọ́lọ́ tí alẹ́ sọ sọ́là tó ti ṣe wá lórí kòkòrò rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí àwọn ẹgbẹ́ olóore yìí kò káàdà àti àwọn orípa rẹ̀ àti àwọn èso rẹ̀ àti gbígbá ààyè bó ṣe fẹ̀ tó àti àwọn àpẹẹrẹ nílàlàáfíà rẹ̀ àti àwọn àmì sábàbí tọ́lọ́ fi tẹ́ wọn gba gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá wọlé síra ọlọ́run tá a láàrin nínú rẹ̀ nítorí kí lọ́wọ́ bá ti ti kalẹ̀ bẹ́ẹ̀ nítorí kí lọ́wọ́ bá ti ti kalẹ̀ bẹ́ẹ̀ torí kí iṣẹ́ ìgbà tẹ̀lé kọ̀ọ̀kan wa ọmọ jẹ ìjẹ́ iṣẹ́ àtijànù ọmọ jẹ iṣẹ́ tuntun tí yóò sọ tí ó nù nígbà tá a bá ti dé tẹ̀lé ló ti yàtá dé gbogbo àti ajẹ́ fún sí ọlọ́run ẹ̀jẹ̀ àná mọ̀ pé dáadájú ìnígbàgbọ́ sí ọlọ́run àti mímọ̀ ọlọ́run ọba àti ìfẹ́ ọlọ́run ọba lọ́kàn tuntun àti mímọ̀ òdodo àti ìsàfọ̀mọ́ akẹ́kọ̀ọ́ ọlọ́run ọba àti ìdúnnímọ̀ àti ìmọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì nínú tẹ́ wa dáà ní sàtẹ̀jù dáà sì ní ṣe àṣètò àti ìmọ̀ fi dáadáa tẹ̀lé àwọn àṣìṣe tá a bá ṣe àti ìmọ̀ ronúgbàdà àti ìmọ̀ tọ́ra foríjì àti ìmọ̀ sokún lórí ẹ̀ṣẹ̀ tá a bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó ṣe kí ó jẹ́ àpẹẹrẹ ògo rere fún gbogbo tí wọ́n dáadáa níwájú ọlọ́run ọba ni ó sì jẹ́ àwọn òde yìí láti fi ké kóni kálukú wa káfi di àwọn iṣẹ́ olóore tó kálukú wa máa fi káwa gbọ́ gbogbo àtàdé òsì ọlọ́run ìgbẹ́ ni yóò sọ́ba mọ́ ọlọ́run tọ́wá ló wọn ọmọ òdodo ó ti mọ ọlọ́run òdodo tọ́lọ́ wọn bá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ló wọn ọmọ ó sì tọ́ka wọn pẹ̀lú ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ni mọ́ ọlọ́run tó lóun mọ́ ọlọ́run ò wúlò kò lè sí láǹfààní gbogbo ẹni yóò sọ́ba ni mo ti rí òdodo báyìí ṣùgbọ́n mo ń ṣe olódodo àmọ́ òun tó wọn o níṣẹ́ lòun ò ní mọ́ ọlọ́run ìlú ẹni bẹ́ẹ̀ òdodo tó mà kò lè ṣe láǹfààní kò ní wúlò fún. bákan náà ni yóò tọ́ bá mọ ọlọ́run tó súnmọ́ òdodo tí ọ̀wá ṣe àfọmọ́ iṣẹ́ rẹ̀ fún ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. gbogbo tó mà yẹn ò lè wúlò fún kò lè ṣe láǹfààní. bákan náà gbogbo ẹni yóò tọ́ bá mọ ọlọ́run tọ́mọ òdodo tó tún wá ṣe àfọmọ́ iṣẹ́ rẹ̀ fọlọ́run ṣùgbọ́n ti tẹ̀lé wa sallam sára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n tí ọ̀jẹ̀ lọ́nà halal tí ó sì jìnnà sí àwọn ìwọ̀ tó wá takú ti àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀tún dùn náà nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò ní jẹ́ kí gbogbo tó nìyẹn kò ní jẹ́ kó wúlò fún àfikọ́jẹ́ kí gbogbo rẹ̀ kó ṣe kí ni òkú pé sára mùsùlùmí ìyẹn ni pé tí ó pè sára mùsùlùmí òun náà ni pé sí ọlọ́run yóò sallallahu alaihi wa alihi wa sallam dáadáa bákan náà yóò wòye sí ọ̀nà tó wọ́n máa gbàjẹ́ kọjá ọ̀nà tó máa kagakaga ọ̀nà halal ọ̀nà tó yọ ọlọ́wọ́n ọba nínú gbogbo àwọn iṣẹ́ olóore tó dáadáa ọ̀nà tó dáadáa fi jẹun yóò mójútó ọ̀nà tó dáadáa fi mu dáàfi wọ̀ dáàfi gbé dáàfi gùn yóò múlò láti máa lò nínú gbèsè ayé rẹ̀ yóò sì dún ní mọ́ gbogbo tó dára ọ̀wá ní jẹ́ aláṣẹ́jù kò ní yá láti ìjó bákan náà tọ́ba sátidé yóò fi dáadáa tẹ̀lé àtìlẹ tọ́ba ti bákan náà yóò tún jẹ́ ìjọba ronúkú àdájọ́ àtìlẹ rẹ̀ yóò sì máa tọrọ àforíjì yóò sì máa sun ẹkún fọlọ́run lórí àwọn àtìlẹ rẹ̀ tó ṣe ẹni tí bá ń ṣe gbogbo eléyìí gbogbo eléyìí bá pé sára rẹ̀ kò lẹ́ni tá a máa kí tá a máa ti gbé ah, ọmọ kárí òkú gbìyànjú o kọ́lọ́ ọba kó ti kọ́ ọba gbogbo iṣẹ́ dáadáa yìí kọ́lọ́ ń jẹ́ ọba mi tó ti jèrè rẹ̀ nínú kó jẹ́ kọ́ ọ̀rọ̀ fẹ́mi wa gbogbo àti àjọ ìsìn ọlọ́run àwọn tí olóore tọ́jà iṣẹ́ tó dáa ọ̀kan lè wà látàwọ̀ láì ní àwọn òfin àwọn òde àwọn èyí tó ti kó iṣẹ́ a máa ṣe ọba gbogbo àti àjọ ọlọ́run ẹjẹ́ àlọ́ ọmọ yìí pé kò sẹ́ni tí ọmọ ara ga kọ́ lọ́wọ́ gba ọwọ́ ń ṣe lọ́wọ́ ó ti sàfọ̀mọ́ abẹ́rẹ́ fún ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo tẹ́rẹ̀ òfin wa ojú rere Allah subhanahu wa ta'ala yóò tún jẹ́ ẹni jọ àánú ẹni tí sàánú èèyàn bákan náà ìjọsìn rẹ̀ ti ń ṣe sọ́dọ̀ ọlọ́run tí ò ní máa jọ́ lójú bákan náà yóò sì máa lo gbogbo àwọn àsìkò rẹ̀ fún títẹ̀lé sí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá láti fi máa títóbi ọlọ́run ọba tí rẹ̀ ga jùlọ àti bí bàbá ọlọ́run ọba bákan náà yóò sì máa pé ìmọ̀ ọlọ́run ọba títí lọ́ra gbàgbá gbogbo tóun ti pátá kò sí nǹkan tó ń ṣe sí kankan tó pamọ́ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kan jùlọ yóò sì gbà pé ọlọ́wọ́n ọba ń sọ òun níbi gbogbo àwọn tó pamọ́ nínú ọ̀rọ̀ òun níbi ìkóra máa rọ̀ òun ìtọ́wà nínú òun àti ìtọ́wà nípa ọ̀rọ̀ òun àti ìgbàgbà òun yóò gbà pé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kan gbogbo àwọn kan wọ̀nyí lọ́mà ẹni tó bá jẹ́ mùsùlùmí báyìí òun kódà ìrún tẹ́lómi kí torí ayé ìní torí ìwọ ayé torí obìnrin ayé torí owó ayé torí iye ayé torí gbogbo àwọn kẹfífẹ́ láyé yìí wọ́n bá ti wà títí bẹ́ẹ̀ náà tọ́lọ́ ọba ọlọ́ọ̀bá ní fún kò tí ó kù lẹ́yìn gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹjẹ́ àná mọ̀ pé káni bí iṣẹ́ yẹn pa sóko ọlá kò níbi jíjẹ ẹbọ yọọna kò níbi ẹbọ èyí tó tóbi inú ẹbọ kò ní sínú tẹrẹ èyí tó kéré inú ẹbọ kò ní sínú tẹrẹ èyí tó wẹ nínú tẹbọ kò ní sí nínú tẹrẹ bákan náà èyí tó tóbi dáadáa nínú tẹrẹ nínú tẹbọ kò ní sínú tẹrẹ o èyí tí ó pamọ́ àdétọ hàn kò ní sí nínú tẹrẹ nínú nínú gbogbo nǹkan tí ń jẹmọ́ ẹbọ nítorí pé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ròyìn àwọn tó ṣe yí pé iṣẹ́ wọn mọ́kò nínú ẹ̀kọ́ tí wọ́n ṣe kíláàsì sẹ́ wọ́n ti fún Allah subhanahu wa ta'ala ọlọ́sìn ọ̀la rẹ̀ gbẹ́jọ lọ́ní gbogbo ẹni yóò ti bá ara kan ìpàdé ẹlẹ́dàá rẹ̀ ọ̀yà àtijọ́ tó dáa ó sì má mú orogún kankan pẹ̀lú ọlọ́wọ́n bá ní kùsẹ̀ rẹ̀ sí iṣẹ́ tó dáa níbẹ̀ yẹn tó máa ti ẹni tún náà ṣùgbọ́n mi má mú ọwọ́n ní hadith tó lára àti ọ̀tọ́jú hadith al-Qudusi bí ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ gbàgbé lọ́sọ pé èmi ọlọ́wọ́ bá ní mo rọrọ̀ kó lára gbogbo táwọn yẹn fi kẹgbẹ́ ni gbogbo táwọn yẹn fi rẹ̀ ẹni yóò bá kan ẹlòmíì papọ̀ yẹn ọlọ́ọ̀ni máa àti ìmọ̀rògùn yẹn máa nítorí pé òun ọlọ́run òun lọ́ba ipe iṣẹ́ yìí ọlọ́run àti lágbájá mo dé fún ọlọ́run lóhun òun káàtà rẹ̀ odidi iṣẹ́ yìí òun lòun ní tọ́ọ̀bà lé torí tọ̀ wọn ọlọ́run tó fi ojú rere wọn ọlọ́run kò débẹ̀ tọ́ọ̀bà ní fi ojú rere wọn ọlọ́run pè fẹ́ ní tọ́ọ̀ fẹ́ gbé fún àmúhùn àti lágbájá ọ̀dọ̀ máa pín nǹkan rárá o ọlọ́run yìí bá ní iṣẹ́ pín ẹ̀gbá ọmọ ẹ̀dín ní láfẹ́ à ọjọ́ lásán kì í ṣe rárá pé bó ṣe dé bí ò ṣe dé dé lápò pé tèmi fún mi lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dín ènìyàn nìyẹn àtúwárí àwọn ọmọ ẹ̀dín ènìyàn ní ìta ìgbà àmọ̀kọ́ wà lọ́tọ́ sí odidi lẹ́nu ìjọba lọ́wọ́ pé á sára ṣe lọ́pẹ́ àṣẹ́ǹ bínú ni àti bínú kọ́ ọ̀sámọ̀ pé mímọ nìkan èwo làbùrọ̀ bá ní pín lọ́ọ́ gbé fún a ah, ẹ mà pé bẹ́ẹ̀ lẹ́gbàá kan yín bá mú nǹkan nígbà tó àwọn a rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba ló ní àpẹẹrẹ tó ga jùlọ ìtọ́jẹ́ pọ́lọ́ ló ní tí òfẹ́ ti ń bá a dùn wọ́n wá fẹ́ gbé fẹ́ lómi yàtọ̀ sọ́lọ̀ tàbí oní ọlọ́run àtẹ́niyẹn ìwọ́n ti kẹyẹ

àwọn ìṣe tí wọ̀nyí ó làwọn ti tọ́ wọn nínú àwùjọ lọ́pọ̀lọpọ̀ tó ń kálukú wa náà láti máa rí bẹ́ẹ̀ ìbí tẹ́tẹ̀lé lánàá nẹ́dìtàn àti sọ́là ọmọ àwọn púpọ̀ láwùjọ o kò sí tàbí ṣùgbọ́n kò sì sí èméjì gbígba pé iṣẹ́ tá a bá ṣe iṣẹ́ tá a ṣe a mọ̀ dáadáa o a ti rí pẹ́sẹ́ yẹn a fi tẹ̀lé ìlànà tí a lè wọ Muhammad sallallahu iṣẹ́ yẹn ńlá ti nítorí bí anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ lọ́sọ̀ fún abẹ́ni yóò tọ́ba tẹ́ kan tí yóò ṣe àṣẹ wá bẹ́ẹ̀ àtàtẹ́ náà lù láyà ni torí bá àrán ilé olè tó fi dé nígbà tó dé ilé tó gbé wá sọ́dọ̀ wa táwa lára ni ẹni ọ̀rọ̀ tẹ́ni ọlọ́jíṣẹ́ fún tó torí délé yìí tó ọba lọ sí tẹ́ka tí ọ̀la kọ sílẹ̀ nínú tírà ọlọ́ọ̀ tàbí nínú súnà ní sọ́sẹ́lẹ̀m oníkẹ́ ẹni yòówù tó bá gbé nǹkan tuntun ká wọnú ẹ̀sìn wa yìí ní òsì ń bẹ̀ tẹ́lẹ̀ á dà padà sí yẹn ní pẹ́sẹ́ tó ṣe tí ò ní ìbámu yẹn sí ládàá ní sọ́sọ́là ǹtẹ̀ láàdá iṣẹ́ yẹn gẹ́gẹ́ nìkan tuntun á dà padà sí ọlọ́run ọba ìdẹ̀kẹ́ lórí kò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. bákan náà àdébí sọ̀rọ̀ láti sọ́nà tó sọ fún wa pé ẹ sọ́ra o nípa àwọn nǹkan tuntun nínú ẹ̀sìn dáadáa ní gbogbo nǹkan tuntun nínú ẹ̀sìn àdáadáa lẹ̀ ni o gbogbo àdáadáa lẹ̀ wẹ̀ àánú ní ìsìn gbogbo ní ìjẹ́mọ́ àdáadáa lẹ̀

ojú ò lẹ́yìn fi rí kọ́dá tí wọ́n sì sọ yìí kò níbi àtìté wọn sọ yìí kò bí àtìté nígbà tí wò tí wọ́n sọ yìí kò bí àtìté àwọn òní ìgbà láíláí àní ìgbà nítorí pé làákà ìdí ń kúrú ẹni tí àtìté ẹ̀ ti lè rórí ẹ̀sùn pé náà lẹ́sẹ̀ fi gbé ẹ̀sìn kalẹ̀ torí pé Allahu ìsọba tá a fi ròyìn lásọ̀tì bí kò ṣe pé pẹ̀lú àwọn ẹ̀rí tọ́wọ́nù sí ààrẹ pẹ̀lú àwọn ẹ̀rí tọ́wọ́nù sunnah nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun náà láàmú sí ní ọlọ́wọ́ ọba tí ọlọ́ọ̀ ìgbàgbé lọ tẹ ẹ bá ti wo tẹ tí wọ́n ní ẹ wá fi tọ́ba ti pa sóko kó níbi fífi tẹ̀lé sí àtẹ́dùwà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹ̀ yà takété kẹ yẹba kẹ yẹra fún olú tẹ́bẹ̀ bẹ́ẹ̀ bá náwó tá a ẹ̀ sí ànásòfò ńlẹ̀ yẹn náwó bí ẹ bá ṣe wàhálà ẹ̀mí ó ṣe wàhálà ẹ̀mí lóko bákan náà ó ọjọ́ orí rẹ̀ síbi tí ò ní mú àǹfààní wá fún un tó ti jẹ́ pé ìyá òní àlọ́ tó ń gbé kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tó bá ti jọ pé ìdè kọ́nà làwa kò ní irú àwọn tí irú rẹ̀ gbogbo àwọn kẹta máa ń wá sí táwọn èèyàn kan wo hàn wọn ẹ̀dá nínú àwọn hàn nínú tún wò lórí ti gẹ́gẹ́ bá a sọ́jà lọ àwọn lọ sí àwọn ń nítorí ẹ̀ àwọn fẹ́ sayẹyẹ rẹ̀ tó ń kálukú àwọn tó ó kálukọ́ máa múlẹ̀ kí oyè bọ̀lókù ẹ ti sanwó oyè ẹ tún dáná wá subhanallah àwọn ọmọ akọ pé kọ́lọ́ mọ̀ ti kárò kò sí ọgbẹ́ láíláí kára lè ní wọn lè máa ronú jẹ ní ìlú ẹ dàpọ̀ ẹja máa ń tàǹtì ẹni tí wọ́n fi sẹ́yìn rán ní tó bá pàdé ní òkè yẹn kí n ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ ẹ wo oríṣiríṣi àwọn ìrìn àjò tí wọ́n mú rìn rìn àjò tí wọ́n máa ń sọ́lá mú rìn ẹ wo tó rí ní nǹkan ìdùnnú ẹ wo tó rí lọ́pọ̀lọpọ̀ ní nǹkan ìbànújẹ́ tẹ̀bí ìrùn tí wọ́n mú wá fún wa náà làwọn tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí rárá rèé ní náà lẹ́rí wọn kọ́ sí ń tẹ̀sí tẹ́ni tó lóun kọ́ sí ànẹ́bí kọ́ náà fẹ́ gùnkè lóun náà fẹ́ ṣe àyẹyẹ fáwọn kún gé lọ tẹ́ bá wọ ẹlòmí tàṣúbì náà dá sọ́bọ̀ bẹ̀ ní ẹwọ́ tẹ́wọ́ sọ́kò tó rẹ ẹwà sọ rẹ ẹwọ́ gbogbo tẹ́sí rẹ tẹ́ bá wọ àgbà ẹlòmí inú wọn ẹ̀rí bọ́ tán ni àwọn bá kọ́kọ́ tẹ̀ lálẹ́ tó sẹ́nu gbogbo àwọn nǹkan tó kojú ọ̀nà ọ̀rọ̀ ẹ̀sìn yìí tó wọ́n wo títẹ́ lómi bá kiri gbówó ní ìtàn ìbí sọ́nà lọ́ọ̀bù àlèyé sọ́lọ́mù sí náà ní kàkà nínú wọn rárá bó ṣe kó ma. ọ̀dọ̀ wa o ọ̀pọ̀lọpọ̀ àti oṣù pé torí bá ń sadáhùn sí lọ́dọ̀ wọn làwọn náà fi dẹrú wọn torí bá ń sadáhùn sí lọ́dọ̀ wọn lẹ́rú ń bá wa láàfin bẹ́ẹ̀ dúró sí òdodo làwọn náà tó pé à ah, tá a bá pọ̀ tá bá fi owó sínú ẹni lókun wọn wọ́n lè fẹ́ mọ́ta o. kí ọwá dé bẹ́ẹ̀ kí lọ́wá dé bẹ́ẹ̀ ẹ dákun ẹja sọ́ra ẹnìkan kan ò sì lè fi ọmọ ta ẹnìkan ẹnìkan kò sí lè bá gbogbo nǹkan wọ̀nyí nínú rògbòmíyà ọlọ́run ni ọlọ́run ló lágbára láti ṣe gbogbo nǹkan yẹn ẹ̀dá kan lágbára ló yẹ ọdọwọ́ wa ẹja sọ́ra ẹja yẹba kò níbi gbogbo tí ọ̀dà tí wọ́n bá ti di pé wọn náà ti tún kùn wọn ni ah ìwọ náà tún bọ́ o ti bọ́ lájélájé nù ẹ ọgbọ́n fún ẹ̀bà kò sí pé o padà sọ́dọ̀ wọn má nìyẹn pé ẹran nígbà téèyàn ọ̀gbọ́ lárúbáwá wọ́n wá ń sọ lédè lárúbáwá wọ́n ní àbìnáàmù wọ́n ní náà ni wọ́n làwọn táwọn ń kó jẹ́ torí gbogbo ojú tẹ́mi rí èsì àbìnáàmù ẹ mà tún máa gínáàmù ètò máa gínáàmù ni pé ah, eh, àwọn àbùtà àwọn nìyẹn àwọn ti àkàlà àwọn dáadáa àwọn ìjẹ wọ́n jẹ kújẹ abẹ́ ìdí àgínáàmù gbogbo àwọn àgínáàmù ọ̀nà pé bẹ́ẹ̀ ni àgínáàmù láwọn o àgínáàmù yìí làwọn bá wọ́n ti dò pé àgínáàmù wọ́n yóò fo orúkọ ẹni ire pẹ̀lú àdìsẹ́nà ni ọ̀hún pé wọ́n pè wọ́n ni pé mùmú ni wọ́n ìwúrẹ́ lásán lásán bí àgùntàn táwọn ń gbọ́ pẹ̀lú lọ́rùn ní gbogbo gbà táwọn ń bú hẹ́hẹ́hẹ́ táwọn jẹ. subhanallah ẹ dákun ẹja sọ́ra gbogbo àwọn nǹkan tí ọba ti pa sóko kó omi ìlànà àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá òní ìjọwọ́ gbà lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹja sọ́ra kó ní gbogbo sí jẹmọ́ àdádálẹ̀ ìsìnlẹ̀ ní àdádálẹ̀ ọ̀rẹ́ àyàn fún wa kátó ní má ìlànà àlejò sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ṣe ìjọsìn kankan tá a pè ní ìjọsìn ojúlówó ìjọsìn tá a fẹ́ ṣe fọ́lọ́run àyàfi pẹ̀lú ṣíṣe lópin àdébò Muhammad sọ̀tẹ́lẹ̀ àdébì ni ó sọ fún wa pé bó ṣe rí ni òfin ni ọlọ́run ló ní á ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe ní bẹ́ẹ̀ ti tún ṣe ṣe òun náà lélẹ́yìn yóò ti wà gbogbo ìjẹ bá fi tó fi ẹ̀sẹ̀ ọlọ́pàá láti kankankan lẹ́nì kan bá ní rárá ẹ mọ́ sọ fáwọn bá àtẹ̀tẹ̀ àti mọ̀ pé wọ́n ní àṣẹ ṣùgbọ́n bá àtẹ̀tẹ̀ bọ́ bá ti wó ń kálukú ló ń kálukú ó tètè kápé bẹ́ẹ̀ bá ní ẹ̀sìn òní lójútùú ẹ lọ gbogbo bí wọ́n ti ń tebo tí wọ́n ti rí ẹ̀rí tí kò jọra wọn. ewu lápẹẹrẹ tába sálámà sálẹ́yìn sọ́lá táwa ti sìgbà olólá ìlà ìlànà o muhammadu rasulullah ìsọlá láàrin wọn sàkóyò wíwọ́ bíi subhanallah walhamdulillah lẹ́yìn tí wọ́n wí lómi. wọ́n á ní pẹ́tọ̀ wọ́n mà tún ní la ilaha illallah ọ̀dà wọ́n mà ní subhanallah walhamdulillah wọ́n mà ní ọ̀dà. ọ̀rùbà afdọ́lẹ̀ yakunu mafdolan mélòó mélòó nǹkan tó ti pé lọ́lọ́lá jù tó bá dásìkò kan kò ní lọ́lá mọ́ subhanallah ọlọ́lá walhamdulillah ọlọ́lá ṣùgbọ́n tá a bá kírun sáfẹ́ ètò ògùn lọ́lá lásìkò yẹn àtìkáàrù wọn ní àti gẹ́gẹ́ ló ṣe kí ni ògùn lọ́lọ́lá kò sẹ́ni kan tí ó ṣe méjì pa pé tó bá ní kí ọ̀gá ìrántí ọlọ́run Al-Qur'an Karim nìyí ó ti jẹ́ kó lọ́lọ́ láti yẹn ọ̀lọ́ láti rògbò kò sì ní ọlá ní sojú rẹ̀ àìsí kankan lọ́ àyà Al-Qur'an ní rògbò tàbí ní sojú rẹ̀ Allahumma ìlà ní sojú rẹ̀ tọ́ba fẹ́ ṣe àdúrà fún ní Rabbana atina fid dunya ó sì ní sọ pé Rabbana ó ní Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana tàwọn kìlà bàbà náà kò ní jẹ́ Rabbana torí pé Rabbana tó bí ti ń bẹ̀rù nù ṣùgbọ́n tó wá sí Allahumma áṣìnà ìṣe àyà má wíìlù àyà al-Qur'an fọ́tò àyà nìyẹn àdéṣọ́lá ọ̀sẹ̀ yẹn. tó o jọwọ́ wa ẹ dákun torí tọ́lọ́ àwọn tí wọ́n máa sọ lẹ̀ Yorùbá pé bó ti wù ni wọ́n ṣèmọ̀lé wọn wọ́n lè ṣèmọ̀lé bó ti wù wọ́n o ẹ má jà á mú ọmọ ẹ̀sìn wá ti mú wá là á ṣe wọ́n ti pa wá láti ẹ̀ka ṣe ṣe láti ṣe ọmọ ogun tó ń lọ tó bá ṣe ogun tẹ́bọ́ ṣe wù ní òṣè ti tẹ́ ní òṣè máa pẹ́tẹ́ bí wọ́n ṣe gbé ètò kalẹ̀ pé kó ṣe pẹ́tẹ́ ní òṣè pẹ́tẹ́ wọ́n ní báyìí left báyìí left àbá ò turn lọ́wọ́ ọba ṣe báyìí right yóò gbà pọ̀pá tí wọ́n bá fún ní báńkó kó tẹ̀ báyìí left ni wọ́n ṣe kí ni wọ́n wá lọ sí báyìí right iṣẹ́ ọmọ ogun wọn nù subhanallah àní jẹ́ àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ àníyẹ̀wò pé ẹ àwọn àtàkà sí lórí tọ́jẹ́ pé tọ́lọ̀ láwọn àmọ́ sọ pé bó ti wù nílé yẹn sèmọ̀lẹ́ ẹni tó bá wù ó sèmọ̀lẹ́ o ṣùgbọ́n ìsìláàmù tọ́lọ̀ ń gbìlá lẹ́nu sọ́lọ̀ kó o tó ṣe kó tó jáde wọ́n gbà àti gbọ́jẹ́ pé bá lẹ́nu sọ́lọ̀ ti ṣe ni ìlàwá náà fi já síbi táwọn ń já sí tọ́jẹ́ pé tẹ́ bá wo aya alukur'ani nígbà tí wọ́n ṣàdúrà fáwọn tí wọ́n tẹ̀lé wọn ó ní àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. ìdíkà náà ká jẹ́ olùtẹ̀lé pẹ̀lú dáadáa ni ọlọ́run sọ fún Al-Qur'an Al-Karim ọlọ́run sọ fún ọ̀rẹ́ anẹ́sùn sọ́lá tí wọ́n bá jẹ́ pé oníṣòwò tọ́ ni wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run fún ọmọ tẹ̀lé rẹ̀ anẹ́bí sọ́lá ọlọ́run nífẹ̀ẹ́ wọn yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wọn aláforíjì lọ́wọ́ kò nífẹ̀ẹ́ lọ́wọ́ àjẹ́ pé àpẹẹrẹ táàkì máa gbé ìwọ nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ní wọn tẹ̀lé anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam inú gbogbo tẹ̀lé tó wá tẹ̀lé báyìí inú gbogbo tọ́lọ́ ní ká ti tẹ̀lé tó jẹ mọ́ rẹ̀. bákan náà ọlọ́run tún ní kí wọ́n lọ sọ́ra gbogbo àwọn tí wọ́n ń yapa àti anẹ́bí sallallahu alayhi wa sallam kí wọ́n lọ sọ́ra o

torí pé ìtẹ̀lé àlẹ́ sọ́sọ́là níbi iṣẹ́ táàbì wá ìjọ sọ́dọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá òun náà ni ó ń bani tí ó ń lani pẹ̀lú àwọn ọlọ́run kò níbi gbogbo tí jẹ́mọ́ àdádálẹ̀ pátápátá torí pé ìlànà tó dára tó rẹwà tó kúnlẹ́gẹ́ òun náà ìlànà nẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ báyà kan náà èyí tó ti dáa jù nínú lànà òun náà ni ìlànà níbi sọlá sọlá ètò aburú jáì nínú gbogbo ìlànà òun náà ni gbogbo àwọn nǹkan tuntun àti àwọn àdádálẹ̀ rẹ̀ ọlọ́run má ṣe ní àtẹnìkọ̀ọ̀kan wá ní aládàádálẹ̀ وسوال الجوفي لنا دليل على جانب محمد صلى الله عليه وسلم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاذكروا الله إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم wájú fún Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ti bẹ̀rẹ̀ fún ọmọ ọdún sí ọmọ ọlọ́wà àlùsọ́lọ̀ àwọn aráàlú rẹ̀ ọlọ́ba àtọmọ fún ọ̀hábà rẹ̀ tó gbogbo ìṣẹ̀lẹ̀ lánàá rẹ̀ lórí dáadáa tó sílẹ̀ fún wa títí ìgbàjọ àlùsíyà gbogbo àti ajẹ́wọ́sí ọlọ́run ó jẹ́ ká fi iṣẹ́ wa wò ká fi wé iṣẹ́ wa ṣe ń tọ́nà ọba náà wa ṣe náà là yóò máa dá gbogbo àwọn tí ń bẹ lórí ayé wò lápapọ̀ ọlọ́run máa dá wọn wò bákan náà yóò tún máa dá àwọn olùgbàgbọ́ òdodo wò ní ọ̀nà àdáyẹrí bákan náà gbogbo ẹni yóò ti bá tàpá sí àti ọlọ́run ọba ìdíje ọlá oríṣiríṣi nǹkan ọlọ́run ọba ìdíje ọlá tó lè fi dá wọn wò torí pé ọlọ́run ọba tí rẹ̀ kájú lọ sọ pé wa ma ya'lamu junuda rabbika Allah subhanahu wa ta'ala òun nìkan fúnra ọmọ ogun ara rẹ̀ nítorí pé ọmọ ogun ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ púpọ̀ jà tirẹ̀ rẹ̀ tó ń kálukú wa èyíta lè fojú rí ó ṣe é ṣe kọ́ wa èyíta àfojú rí òun náà lọ pọ̀ nínú àwọn ọmọ ogun ọlọ́run tó fi máa ń tà ń yìí lọ́nà bá fẹ́ sọ wọ́n di ọmọ ogun mọ́ wa lọ́wọ́ lẹ́lómi bá tiẹ̀ kan tí ò yẹ kọ́ pa lórí kò lè pa lórí tí ò sá sáńdẹ̀ yóò sì pẹ́ lómi lórí mọ́tò máa ń lò kìtìkìtì owó ọlọ́run dákun àbíọ́ dákun làwọn kò ní gbogbo tí ìjọba àbúrò gbogbo àná àgbọ́ àárẹ̀ tí tó ń bẹ dáwùjọ tí a wà lónìí ní àwọn àyíkọ́wọ́ àkọlọ́kọ́ lẹ̀ ní àtẹnukọ̀ kan kò ní rẹ̀ láti lọ́mọ pé kò sáà rẹ̀ kan ti ń bẹ láyé ìdí olóògùn àti okó àti ikú ẹni tó mọ̀ mọ̀ ni ẹni tí ọ̀rọ̀ ọ̀mọ̀ bàbá sọ fún ààrẹ kan bẹ́ẹ̀ tàbí ní ààrẹ ògbóògùn àti ti ọ̀rọ̀ ni onígbà ti fi hadith yẹn nírọ̀rùn pé ogó àti ikú ni òní òní olóògùn àwa lè má sí ìmọ̀ kí ni à kí ni òògùn tá a lò fà rẹ̀ ṣùgbọ́n àárẹ̀ yẹn àárẹ̀ tá a ti mọ òògùn rẹ̀ kòrónà ti jẹ ní àwùjọ ní àwọn àwùjọ tó wà oníkàlùkù wà láńbọ̀ kódà ẹlòmíì náà ní ìsìn lọ́ba ti fẹ́ ọmọ ìyá rẹ̀ ọ̀fẹ́ ìlú bàbá wọ́n bá yìí ìpè àbùkù mọ̀ àti mọ́ bá ṣe ní táàbù wọn pé kò ti bẹ rárá lágbájá tẹ́lómi náà máa ń wo ìyàwó rẹ̀ gan yọ fẹ́ sọ̀rọ̀ láti kí ìyàwó ẹ̀ pé àbùkù mọ̀ bó ṣe rí já ìjọ ń kàlùkù òní subhanallah ṣùgbọ́n náà àánú àti orí àti dáadáa àti dáadáa tọ́lọ́ wọn bá ti fún wa òun náà ni pé ọlọ́run fi mùsùlùmí lọ́kàbalẹ̀ púpọ̀ jù gbogbo àná ìlà wà nínú mọ́sídùú báyìí tó ń kálukú wa tá a fẹ́ bẹ́ẹ̀ fúra wa láwọn àyíká ń bẹ ní ti tó ti pé wọn láǹfààní àti tẹ̀lé ibi tí eléyìí tẹ̀ ẹ̀yin náà rí i pé ní ìlú China tó ti tẹ̀ wọ́n ń ja ọ̀daràn níbẹ̀ wọ́n sì mú òtítí ọlọ́run wọ́n ń tẹ́sí ni àdéhùn ọlọ́run ọba ìdíje ọlá gbogbo ẹ tó bá mójú tó ń tà kájí àti ọlọ́run òun náà ni ìbínú ọlọ́run àti ìyà látọ̀dọ̀ ọlọ́run ọba ìdíje ọlá tó ṣe pé ọlọ́run ọba ìdíje ọlá tí ọba ní làwọn àdéhùn yẹn yóò bá wọn fẹ́ra sí ọkọ orílẹ̀ China gbogbo àná la máa ní wọ́n fún bàbá gbáyé lónìí bí kò sí tí ọ̀fẹ́ ìyá wọn kò sí táwọn ọ̀fẹ́ ẹ̀ mà ó dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lónìí méjì China ló ti kí ni òun náà ló pọ̀ gbogbo oríṣiríṣi àwọn wáìpọ̀tì oríṣiríṣi ni wọ́n ń ṣe tẹ́gbẹ́ nísìnyí wọ́n gbà yí pé táwọn bá fẹ́ fi ogun jẹ ayé láàrin ìṣẹ́jú kan sí kejì àwọn ní àmì ìgbà tó ṣe pé táwọn bá ti àkalẹ̀ báyìí ayé ọgbà pé nǹkan ti àwọn ṣùgbọ́n náà ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tó lágbára lè ṣe lórí gbogbo ni kò sí ẹni tọ́nà ọba dá tọ́nà ọba ìlẹ́sẹ̀ olóòdì kàfà lórí rẹ̀ àwọn China China yìí ẹwọ́n tí wọ́n ṣe ẹwọ́n tí wọ́n ṣe oríṣiríṣi ìtọ́nà ọ̀fẹ́ ni wọ́n ṣe nínú àwọn nǹkan tọ́nà ọ̀fẹ́ tí wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n fi yàjẹ́ àwọn mùsùlùmí lórílẹ̀ wọn wọ́n fi jìnnà àwọn ẹnìkan wọ́n pa wọ́n pa wọ́n hàn jẹ ẹlòmíì ẹlòmíì wọ́n kó wọn lọ sínú odò wọ́n á ṣe bí pẹ̀pẹ́ wọ́n há wọn síbẹ̀ wọ́n fi kú síbẹ̀. níbẹ̀ ni wọn tó ṣe pé wọ́n mú irun bá mùsùlùmí lọ́kùnrin wọn pa wọ́n fi yàjẹ́ ẹlòmíì kò ní jókòó tó ní dára yìí. subhanallah táwọn òkú kaba tún kú láàrin wọn kò tún ní sin wọn wọ́n tún gbé wọn lọ sáyè kan wọ́n tún kún ẹran wọn wọ́n tún da ẹran wọn tún fẹ́ràn wọn tún jẹ subhanallah oríṣiríṣi àwọn ìwà abúwọ ọ̀ràn wọn ti kí ni wọn dájú tí wọn ṣe ẹrẹ ẹlẹ́dẹ̀ òní túmọ̀ sí wọn jíjẹ lọ àti láti fi pòdúsù oríṣiríṣi ìkẹkọọ ayé tó lọ bá níwò ní jẹ ẹlẹ́dẹ̀ ọ̀hún parọ́ ni àwọn ó ti ti ṣe nǹkan tí tọ́ẹ́kọ́ máa padà jẹ ẹlẹ́dẹ̀ tó sì ní màá kó ti ṣe kí ni òní jẹ ẹlẹ́dẹ̀ bákan náà ẹ̀rọ ajá tẹ́ máa wo àwọn ọjà wọn wọ́n tún ẹ̀rọ tẹ lẹ́ẹ̀kan náà wọ́n mú kíní oníná báyìí bí náà àwọn oní pánẹ́lì yẹn wọ́n fi wí lẹ́ẹ̀kan wíri ògbóró kò lára ẹ̀ subhanallah wọ́n mú èkúté òkèlè báyìí wọ́n sọ sínú omi gbóná láàyè wọ́n kọ sọ́nù omi tútù pàtọ́nù wọ́n sọ sínú omi gbóná báyìí láàyè tí wọ́n máa ṣe kiri láì wọ́n fọwọ́ kó gbogbo epo ara rẹ̀ gbogbo ohun ara rẹ̀ gbogbo bẹ́ẹ̀ subhanallah ẹ̀wọ̀n wọ́n ti

ni wọ́n ti sọ ní sẹ́nu láàyè láyé tí gbogbo yín kígbe látà látà látà yìí wọ́n mú ìkúté láàyè báyìí wọ́n fi wọn bẹ̀ wọ́n ti sọ sẹ́nu láàyè ìdí òkú máa ń kéjẹ díẹ̀ díẹ̀ láàyè àwọn kòkòrò oríṣiríṣi tó dàbí ìsìn gbogbo ẹ̀ àwọn kòkòrò green láì tí máa ń lé ẹ̀kún lára wọ́n tún kí lẹ́nu láàyè gbogbo ẹ̀ wọ́n ti jẹ gbogbo ẹ̀ àdán jíjẹ ni subhanallah ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ agbé bìtì náà dé bá wọn. ẹ̀rí báyìí àwọn tẹ̀yìn ń pè lálágbára ayé tẹ̀ ní àwọn ni wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ jù láyé wọn wá rí kẹ̀kẹ́ tó lọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ láti pa gbogbo àwọn tọ́kọ́ fẹ́ pa nù wọn. ọlọ́run ẹja gbára lé o ọlọ́run ẹja bẹ̀rù o ẹ má bẹ̀rù ààrẹ o ẹ sì má gbára lé lágbájá pé ah wọ́n òkú rẹ̀.

ìjà lọ sí pẹ̀lẹ́ ee bẹ́ẹ̀ tí wọn náà kọlọ ń fún un tẹ ee tí Ọlọ́run bá dé ó ṣòro púpọ̀ o tí Ọlọ́run bá dé ó nira púpọ̀ èdè kò ní kálukú wa ẹjẹ alọ sọwọ ọmọ wa bá tọ ẹjẹ adúró níbi ẹ̀sìn Ọlọ́run bá dáadáa ẹjẹ amójútó òfin ẹ̀sìn Ọlọ́run ẹjẹ amase lọ́run ẹjẹ amase dáadáa táwọn èèyàn gbogbo tọlọ ọba bá ti di jẹ rẹ ẹjẹ kó kálukú ẹjẹ ata kékeré ẹjẹ ajínà sí i níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ń dààmú káàkiri ah corona corona corona virus o bó làwọn ti fẹ́ ṣe bó làwọn ti fẹ́ ṣe ẹnu ọmọ tó kò sí inú àkọsílẹ̀ nínú ẹ̀sìn tiwa pé àárẹ̀ ni wọ́n fa gbogbo ayé o kò sí inú ẹ̀sìn wa bẹ́ẹ̀ o kò sí náà sùn kátó gbé apẹ́tọ̀ táyé ọba parun o àrùn kan ní ọ̀kadì yọ̀kan pa gbogbo ayé o dépò báwa ti wá lọ wà ní ẹtí ó ti kú káàrẹ̀ kan tó dé ṣùgbọ́n gbogbo tí ọba ti ga gbogbo tí ọba ti mẹ́ẹ̀gbin gbogbo tí ọba ti rẹwà ẹjẹ́ kó ní kálukú wọ ẹja akéde sí ẹja jìnnà sí káàsì mọ́ bẹ́ẹ̀rù kankankan tó ju Allah subhanahu wa ta'ala lọ ká mójútó àwọn tọ́lọ̀ ní amójútó ẹ nínú àwọn nǹkan kan fura sí dáadáa táwọn tí ọlọ́run pé kí àrùn yẹn kọ́kọ́ dára wọn nìyí wọn nítorí táwọn ni wọ́n ń fọ ọwọ́ wọn ó kéré jù lẹ́ẹ̀ máa lójúmọ́

ọlọ́run fi ń jẹ àwọn tó ṣe pé ó wù nínú àwọn ẹ̀dá rẹ̀ kò sẹ́ni kankan tí ó fi ọlọ́run ọba àwọn náà ń gba ẹ̀san tí wọ́n ti ṣe fáwọn èèyàn kan ni ọlọ́run ọba kọ́ lẹ́yìn àtẹnukọ̀ àwọn abẹ́rẹ́ káàkiri wa máa fi ọlọ́run ọba dáadáa nítorí pé bí ṣe rọra lọ yẹn ó lè ní àwọn ìpalára kan tí ó fẹ́ abẹ́ ń tọ́fẹ́ lọ sí hajj ó lè nípa tí ọ̀fẹ́ fún bẹ́ẹ̀ o torí táàrí pé ọlọ́lá ọba sòrìdíyà wọ́n ti pàṣẹ nípa ọ̀rọ̀ àmẹ́tọ́wà ibi tí wọ́n ti ń ṣe tọ́wáàfù láti pé kí wọ́n máa tì láwọn àtìkọ̀ kọ̀ọ̀kan wọ́n ti wákàtí kan lẹ́yìn sọlá tó lè ṣá tó àti kótó ní kí wọ́n tó ṣe sọlá tó sọ́kì ní wákàtí kan bẹ́ẹ̀ náà ni mọ́tà ni wọ́n ti ṣe báyìí bẹ́ẹ̀ náà sọ́kà wà ìmáàlúwà tí gbogbo àti àbá ẹni tó bá ní ìgbódà tó bá wo àsìkò yẹn ẹ pé ẹ ṣé pé kò ní sí ẹ̀dá kan tó lè wà láàyè yẹn láwọn àsìkò yẹn wọ́n fi ń protẹ́tì wípé ààyè yìí ààyè tó tóbi ni ààyè kan tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ni máa ń ṣe kíni o òun náà ni wọ́n máa ń wà ń bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe pọ̀ ń yìí wọn ò ní fẹ́ pẹ́jẹ́ pé tẹ́nìkan bá lọ ti orílẹ̀-èdè rẹ̀ dé kọ́ wá dé kókó ààrẹ yẹn dé tó bá wọ ọlọ́wọ́n bá ilé jọ́lá ò lè máa wọ èèyàn bẹ́ẹ̀ ààyè tá a sì mọ̀ pé ó ń gba ọ̀pọ̀lọpọ̀ èrò òun náà ni ààyè yẹn so láti fi prevent àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́nà ọba ìlú tí láti kíni o ló fi darí ẹni tó jẹ́ ọba sọ̀rọ̀ yíyà láti gbogbo sílẹ̀ aláṣẹ sì lágbára bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn ife tó bá ní kó lè dènà àlàáfíà tí ó dènà ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ láwùjọ kan ó lè gbé kékeré kan ní láwọn àsìkò kan nítorí kíkì sílẹ̀ ó ti kíni o kó fi jẹ yìí títí kí náà yóò ṣe kí ni o kó sì ti lọ kó fi lọ lẹ̀ díẹ̀ tò nínú àwùjọ lónìí bá fi wà ìwọ̀n bẹ́ẹ̀ lẹ̀ báyìí àpọ̀lọpọ̀ ẹ̀tọ́ fẹ́ ṣe ọmọrọ́ ní ìsìn wọ́n so ọmọrọ́ àwọn kọ́ gbogbo ẹni yóò tọ́ bá ti bẹ̀rẹ̀ lọ sí kọ́ńtì kọ̀ọ̀kan ní ìsìn ẹ̀rí náà wo gbogbo ìmúra tí ó múra ẹwà sọ tí wọ́n ti wọ̀ fún ẹgbẹ́ tí wọ́n fi dímú rẹ̀ wọ́n tó máa gbé machine láti máa fi tẹ́sì orí rẹ̀ etí rẹ̀ tí ò ní corona virus corona virus wọ́n wá ti di ìṣẹ́sẹ̀ pé corona yìí òǹkàlùkù ọwọ́ apáyà rẹ̀ pé tọ̀ àtijáde rẹ̀ bí ọ̀sẹ̀ ti sòrò báyìí tó ń bẹ lọ gbé tó bí gbé kí lóun lórí sí máa tèmi lọ sọ fóun ní tóun ò ni tí òun ní lọ sọ òun sára àwọn tó ní tàbí òun ní lọ gbé òun sọ sí ìtùkan òun kálukú ń páyà ẹjẹ́ àti ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìdí kọ́lọ́run ọba kọ́ bá wa kó ìdí dáhùn ẹ̀kọ́ bá kó kó lẹ̀ nítorí àbí Allah subhanahu wa ta'ala ó lọ́ba tó lágbára lè dé lórí gbogbo nǹkan ó lọ́ba tí máa ń fi àdáwò kan ni ó lọ́ba tí yìí fún láàyè nínú àdáwò ọlọ́run àbíọ́ àrùn tí ń bẹ́ẹ̀ ta ọlọ́dàkùn lẹ́yìn àtẹnìkọ̀ kan wá bẹ̀ ọ́ ọlọ́dàkùn lẹ́yìn àtẹnìkọ̀ kan wá bẹ̀ gbogbo mùsùlùmí tó ti kan ọlọ́dàkùn balẹ̀ làwọn bẹ̀ gbogbo mùsùlùmí tó ti kan ọlọ́dàkùn balẹ̀ làwọn bẹ̀ àwọn tí wọ́n ti bá bẹ́ẹ̀ lọ ọlọ́dàkùn tí wọ́n ní ẹni tó kù jẹ̀rì lọ́dọ̀ wọ ọlọ́run ọlọ́dàkùn àbíọ́ gbogbo sábàbí ká àdíkejì tí ó fi kàn wá ọlọ́dàkùn yàwá yarú ti síbẹ̀ o àbí ẹ̀wọ́ náà orílẹ̀-èdè nàìjíríà má ti ọ̀dà àbò láéláé àwọn tí ń darí wá sí ọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ tá a fi bá nìkan wọn máa ń ṣe gbogbo ẹtí gbọ́dọ̀ halali jẹ́ nù wa ọlọ́dà kò má ti òtí mọ́ wa wà ní ìsàlẹ̀ fún rẹ̀ fún wa gbogbo ẹtí gbọ́dọ̀ haramu jẹ́ ọlọ́dà kò àbẹ̀ ọ́ wà ní bẹ haramu kó fún wa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 وعلى آله إبراهيم إنك حميد مجيد ربنا أحسن في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله تعالى